الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ọpẹ́ ni fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kí ọlọ́ọ̀bá kó gba sọ̀láàtì wa ọlọ́ọ̀bá ń sọ fún wa ní ẹn tó rán wa létí àwọn oore tí ó ṣe fún wa tó jẹ́ wípé látara oore yẹn ó sọ di ẹ̀tọ́ àti ojúṣe fún wa láti lè máa dúpẹ́ fún ọlọ́wọ́n ọba ọlọ́run ní wà in ta'uddu ni'mata Allahi la tuhsuha bá ní ẹ ṣe òǹkà oore àti ìdẹ̀kùn tí ọlọ́run bá ṣe fún yín ọlọ́run ní ẹ̀mí lè ṣe innal insana lakafurun ọlọ́run bá ní ṣùgbọ́n ó já ó já lábòsí ó sì já àbòsí ni wípé kí kó pèsè fún wa ká máa dúpẹ́ fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run àbòsí ni kó jẹ́ wípé ọlọ́run ló dá wa káwa máa sin ṣe àwọn nǹkan kan fún wa ká má lè fi ọpẹ́ fún ká má tó ṣe fún wa ìmá àbòsí ni kọ́lọ̀ fún wa ní nǹkan tí a béèrè fún àti tá béèrè fún kó wá jẹ́ wípé àní ọba. kó jẹ́ nǹkan míì là máa foore fún àbòsí àti ìṣẹbọ sọ́nà wọn wa àti ìjẹ́ tí máa ń fi fi oore ọlọ́run ba tí fi pamọ́ ọlọ́run sì ni wà amma bi ni'mati rabbika fahaddith gbogbo ìdẹ̀ra oore tọ́lọ́run bá ṣe fún ẹ jẹ́ káyé mọ̀ pé ọlọ́run bá ṣe dáadáa fún wọn náà anabi ó ní fi ànábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́run bá nífẹ̀ẹ́ sí wípé àwọn àpèjúwe àti orípa àti ìtọ́ka ìdẹ̀ra tí ọlọ́run bá bá ṣe fẹ́ rú ọlọ́run bá nífẹ̀ẹ́ pé kóun máa rí lára ẹrú ẹni tó lọ́n fún lówó tó bá múra tó bá jáde kí a rí àpẹẹrẹ owó pé á ọlọ́run bá fẹ́ ní lówó ẹni tó bá fún ní àlàáfíà ká máa rí àpèjúwe àlàáfíà yẹn lára ẹ̀ kéèyàn máa wá sọ pé à iṣu ẹni bá ta a máa ń dọwọ́ bò ó jẹ ni kọ́nà wá ṣoore fún kó wá fọwọ́ bò ó pé à ayé ò gbọ́dọ̀ bẹ́lẹ̀ bá ti mọ̀ ń sìn wá máa wò pé change ti wà lọ́wọ́ mi ni bí change bá wà lọ́wọ́ ẹ ò lè fi pamọ́ ayé náà sì níwọ̀n náà gba gbogbo change kọ̀ fún wọn díẹ̀ nu ẹni wà á mi má di owó ọlọ́run ni tó fún fún àwọn èèyàn ọlọ́run nínú àwọn oore tọ́lọ̀ ọba ṣe fún wa tó ń pè wá sí àkíyèsí ẹ̀ ó ní alam naj'al lahu aynayni ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣe àti fún ní ojú méjì ni ojú méjì ele alẹ́sí alẹ́sí yubsiru biha ojú tọ́mọ ẹ̀dẹ́ èèyàn fi ń ríran ọlọ́ọ̀ba ló fún wa lisanan wa shafatayn ṣe àfún ní ètè ni àti wa lisan ṣe àfún ní ahọ́n ni wa shafatayn àti ètè méjì. so bí èèyàn bá ní ahọ́n tí ò bá ní ètè irú ẹni bẹ́ẹ̀ kò ní lè sọ̀rọ̀ béèyàn bá ní ahọ́n tí ò ní ètè kò ní lè sọ̀rọ̀ béèyàn bá ní ètè méjèèjì tí ò bá ní ahọ́n kò ní lè sọ̀rọ̀ béèyàn bá ní ètè kan tó ní ahọ́n kan wa èèyàn bóòlù ṣe fẹ́ jẹun jọmọ́ ìnira ni ẹlòmíì ní ọlọ́run lè fún ní ahọ́n yẹn ṣùgbọ́n irinṣẹ́ téèyàn fi mọ adùn ta fi ń tè lára ahọ́n pé à eléyìí ṣúgà ni eléyìí iyọ̀ ni eléyìí oyin ni eléyìí aporó ẹ̀pà àjẹ̀bú tó korò ni eléyìí àgbo ni eléyìí five alive tó dùn ni ẹ̀ẹ́rí pé ahọ́n kọ̀ wá ń bẹ̀ ni ọlọ́run tún tọ́jú àwọn nǹkan kan síbẹ̀ tá a lè fojú rí tó ń ṣiṣẹ́ lára hàn òun la fi ń lè differentiate taste tí ọlọ́run bá bá gbà lọ́wọ́ ẹlòmíì kò ní máa ń fà ní oúnjẹ torí pé gbogbo oúnjẹ lọ́dọ̀ ẹ̀sà wá bákan náà ni ohun tó jẹ́ káwò pé àyè lè mú fẹ́ jẹ èyí lè mú fẹ́ jẹ téèsì ni téèsì tá a tún wá ń sọ yìí kò tún wá ń ṣe pórí ahọ́n ló parí sí gbogbo téèyàn fi ń tètè nǹkan tá a fi mọ̀ pé eléyìí ló dùn eléyìí ni ò dùn tó wà lórí ahọ́n tí ahọ́n ò bá wá wà connected pẹ̀lú brain torí pé result ohun táwọn tó witness yẹn ohun tó máa gbé result yẹn jáde brain ni inú brain la ti ti mọ̀ pé àbí tè ebéèlè ṣe tèsì ni ẹ wo títóbi ọlọ́ọ̀ba tọ́nà bá wá fún yàn ní gbogbo ohun tó ń ṣiṣẹ́ lórí ahọ́n tó gba làákàyè lẹ́fìrí pé tí ẹlòmíì bá lá accident torí pé brain náà ni ó ti ní lobe kọ̀ọ̀kan section kọ̀ọ̀kan iṣẹ́ tó ń ṣe ẹlòmíín sì bóyá ó forí gbálẹ̀ ó wá affect session kan Session, tó máa affect lọ́dọ̀ ẹlòmíín ó lè jẹ́ section téèyàn máa fi ń gbọ́ èdè ni irú ẹni tó bá affect yẹn èdè kan tó fi gbọ́ yẹn ni tó bá kọ́ èdè míì kò lè understand ẹ̀ láíláí ẹlòmíín ibi tó bàjẹ́ níbi ọpọlọ ẹ̀ ohun téèyàn fi ń fìlì pain ni tó bá ti affect ẹlòmíì tẹ́ bá ń gba lẹ́sẹ̀ gbá gbogbo ẹ̀ báyìí kò ní lè fi ilẹ̀ lẹ́ẹ̀fi rí pé tẹ́lòmíì bá ń ṣe kàbó ní àtàkà bí nǹkan kan ṣe wọ́n máa lù wọ́n á ṣe gbogbo ẹ̀ kò ní mọ̀ so gbogbo àwọn nǹkan yìí pátápátá kò sẹ́ni tó ṣe fún wa fọlọ́wọ́n ọba wàhádẹ́yìn wàhádẹ́yìnáhùn nàìjíríyìn ọlọ́run nínú oore ta tún ṣe fún wa tún fi mọ̀nà ajẹ́kọ̀mẹ̀dé èèyàn mọ̀ pé eléyìí aburú ni eléyìí nǹkan dáadáa ni kò sẹ́ni tó ta tẹ́tẹ́ tó jẹ́ pé ẹ̀rí ọkàn ní máa dòun náà láàmú pé tẹ́tẹ́ ò dáa ó kàn lè máa wá wa wí pé ẹ nígbà tí kinní kan nígbà tí mo fẹ́ fẹ́ yàwó tí mi ìrówó gbalé ẹ tẹ́tẹ́ mà lòun tà tó ń fi rówó gbalé àwáwí ni nígbà tí ìyàwó òun wà lọ sítù tó ń rọbí gbogbo àwọn fámìlì gbogbo àwọn ọ̀rẹ́ kódà gbogbo àwọn ọmọ mọ́ṣáláṣí tóun lọ bá wọn ò rí kọ́bọ̀ fóun òun bá wọnú àpò aṣọ òun tóun ti bọ́lẹ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan tí wọ́n sì fọ̀ lòun bá rí two hundred kan bẹ̀ òun bá lọ fi play naija bet bóun ṣe play ẹ̀ báyìí two million lòun jẹ. àwáwí ni gbogbo yẹn ọlọ́run ti fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní sẹ́yìn kó lè mọ̀ pé ah, eléyìí ohun tó tọ́ ni eléyìí ohun tí ò tọ́ ni ṣùgbọ́n ohun tó kù sí ìfẹ́ inú àwa homo tábà ìfẹ́ inú tó yọ máa ń tẹ̀lé òun láwa máa jẹ́ kọ́mọ ẹ̀dẹ́ yẹn ọdí sáì pé rárá ojú ọ̀nà yẹn ẹ jẹ́ ká fi sílẹ̀ ó lè sọ wípé tá a bá gbà báyẹn tẹ bá ní ká ṣe bọ́nà ṣe ní ká ṣe yẹn kò ní yá ìrìn àjò yẹn ò ní yá àfà jet age computer age láwà ayé sharp sharp tẹ bá ní ká fi tọ́ náà tó ọ̀ ní tètè gbọ́ ẹni ká máa ṣàdúrà ká máa ṣe sí xara kóbìnrin yẹn lè fẹ́ wa rárá ẹ jẹ́ ká lọ wá muhabba ògùnfẹ́ tó gbóná àlùbáríkà wa ń kọ́ ohun tó sì jà nìyẹn níbi gbogbo nǹkan téèyàn bá fẹ́ ṣe kí ló sọ àwọn èèyàn di ológun owó lẹ́nu kí ló sọ àwọn èèyàn di yahoo lẹ́nu gbogbo àwọn ọ̀nà tí ò da tí ò da táwọn èèyàn fi ń kówó jọ kí ló dé táwọn èèyàn fi ń tọ́ ọ látara pé à ń kánjú náà ni o afẹ́ tètè débi tá a lọ àdẹ̀tí hmm? gbàgbé pẹ́ẹ́n tó gbé bẹ́ǹsì àtẹ́ni tó gbé five oh four àtẹ́ni tó gbé golf kódà àtẹ́ni tó gbé kẹ̀kẹ́ gbogbo wa náà máa padà arrive ní destination yìí àwọn kan lè ṣáájú àwọn kan débẹ̀ mọ́ bá débẹ̀ náà wọ́n á jókòó dé wọn náà ni so ló fi jẹ́ pé ìkánjú àti pẹ̀lẹ́ yorùbá sọ pé ọgbọgba ni o ìkánjú àti pẹ̀lẹ́ nǹkan kan ọmọ ìyá kan náà ni wọn ẹni tó kánjú àrí ní tó ń fẹ́ ẹni tó ṣe pẹ̀lẹ́ náà òun náà àrí ní tó ń fẹ́ ṣùgbọ́n náà bá jẹ́ òye wa pé ẹni tó kánjú bóun bá fẹ́ lòun máa fún un ó sátẹ̀ fẹ́ni tó ṣe pẹ̀lẹ́ kò sátẹ̀ fẹ́ni tó kánjú mọ̀nkánà yorùbá ìdúlà àjílàtà ẹni tó bá lóun fẹ́ kánjú àjálẹ̀ lẹ́hùn àwọn náà wà náà máa kánjú fún un kọ́ náà máa kánjú fún yọ̀ nǹkan àdánwò ni máa nà ṣe àù ó lè máa bèrè mẹ́wàá ká o pé ó yá ṣáàjẹ́ ká fún lẹ́yọkan lèmọ́nù rí kò wá sí gbogbo ẹni tó bá kánjú o fẹ́ǹtà bá fẹ́ nu wọn ni kò ń sí gbogbo ẹni tó ṣògùn owó ló lówó ẹni tọ́lọ́ bá fẹ́ kó lówó nu wọn ni mọ̀nkánà yuridu al-akhirata wa sa'a laha sa'yaha ṣùgbọ́n tó bá ń fi àlùkìyà bọ̀ tó wá ń ṣiṣẹ́ tọ̀ ọlọ́ọ̀bá ní àwọn ọlọ́wọ́ba á fún bó bá wọn náà á fún láyé á tún fún lọ́rùn ọ̀run ti sátẹ́ǹdì fẹ́ tó bá ṣe ti ọlọ́wọ́ba ṣùgbọ́n ilé ayé fẹ́ tó bá ń ṣe ti ilé ayé ilé ayé gan sátẹ́ǹ fún ẹni tó bá ń ṣe tọ́lọ́hùn kò ní lùzì láéláé àkọ́kọ́ ọ̀run ti sátẹ́ǹ fún un bó bá wá wọn ọlọ́run ọlọ́run lè fi ilé ayé ó lè fi ṣe èmi fún ṣùgbọ́n tó bá ń kánjú ó ti kọ́kọ́ pàdánù àlùkìyámọ̀ sátẹ́lì ilé ayé tó wá ń kánjú wá yẹn náà bó bá wọn ọlọ́run ọba ni kọ́lọ́n kó ṣàánú fẹ́ni kọ̀ọ̀kan wa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين